الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على على خير خلق الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سلك بسنته إلى يوم الدين adúpẹ́ fún ọlọ́run ọba àtọ̀rọ̀ àlékún kí àlékún gẹ̀fà níbi sallallahu alayhi wa sallam lónìí tí a mọ̀ sí ọjọ́ kejìdínní ogún oṣù ramadan ètò wa ètò yín húdàn wà búṣọ̀rọ̀ òun náà ni a mọ̀ tẹ́tí gbọ́ nísìnyí báyìí ká jẹ́ ẹni tí ó gbìyànjú ká fi ara balẹ̀ kájẹni tí ó fi àpòyìtẹ́ẹ̀dì kí agbádùn àwọn olùmọ̀ wa tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dúnà center ilé tí ó wà ní ẹ̀sánú ajé area gẹ́gẹ́ bí àṣẹ máa ń sọ àwọn náà ni wọ́n ń bá wa sọ ọ̀rọ̀ náà kí ọlọ́ba kí ó ṣe rọrùn fún wọn àwọn náà ni àwọn dókítà wa dr sharafdin gbadebo rọjí wọ́n mọ̀ bá wa mẹ́nu bà ọ̀rọ̀ náà ní ọlọ́kan ọ̀jọ̀kan ẹ jẹ́ á gbìyànjú káfà pèrètẹ́ẹ̀dì káfarabalẹ̀ gbádùn wọn kọ́lọ́ sí rọrùn fún wọn àmín. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn tí a ti ṣe àlàyé nípa àlàyé sókè nípa ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn màláíkà a sọ lónìí nípa ká ní ìgbàgbọ́ òdodo sí àwọn tírà tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ dájúdájú ọlọ́wọ́n bẹ lẹ́dàá wa ó ní àwọn tírà kan tó sọ̀kalẹ̀ àwọn tírà tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ yìí àlàyé ìmọ̀nà wà nínú wa àlàyé ntẹ̀yàn ṣe tẹ̀yàn fi rí àánú ọlọ́run ọba láyé àtàlùkìyàmá wà nínú wa ntẹ̀yàn ṣe tẹ̀yàn fi di ọmọ àlùjànnà àti àwọn àwà táwọn kan ti hù táwọn fi dọ̀mọ náà kálíbà sọ́ra níbi àti hurú àwọn àwà báyìí àwọn tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ yìí ká gbà wọ́n gbọ́ ọmọ yìí pé ọ̀kan ló náà jẹ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo máa jánu ọgbọ́ ọlọ́run ọba gbọ́ ní ìgbà ìdí ni tó fi pàtàkì pé ká farabalẹ̀ ká gbọ́ wọn yé dájúdájú ká gba àwọn tíra yìí gbọ́ ọ̀ranyàn ni wọ́n jẹ́ báwo láti ṣe wàá gba wọn gbọ́ òun náà ní ká ní ìgbàgbọ́ òdodo tó gbópọn wípé àwọn tíra yìí òdodo ni wọn òdodo ni wọn àti wípé àwọn tíra kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tọ́ga tó wọn sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́wọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó ga tó gbangban ní àwọn tírà yìí ìmọ̀nà ń bẹ nínú àwọn tírà yìí bẹ́ẹ̀ ni ìmọ̀lẹ̀ wà nínú wọn àti pé àwọn tírà yìí wọ́n tó ó tó fún àwọn ẹni tọ́lọ́ wọn bá sọ wọn kalẹ̀ fún láti máa kí ni ìgbàgbọ́ òdodo kí wọ́n máa ṣe láti máa kí ni ṣe ìparun kí wọ́n lè jìnnà sí àwọn tírà yìí pọ̀ jọjọ ṣùgbọ́n a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ òdodo sí àwọn èyí tí ọlọ́run ọba tó dárúkọ wọn fún wa ká sì gbàgbọ́ pé ó ń bẹ nínú wọn náà eléyìí tọ́lọ́ ń sọ̀kalẹ̀ tí ò dárúkọ wọn fún wa nínú àwọn tíra tọ́lọ́ ń dárúkọ fún wa òun alukur'an eléyìí tọ́lọ́ ń fa wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam atawura eléyìí tí ọlọ́nfà nàbí musa alayhi salam èyí tí wọ́n ń pè ní májẹ̀mú láéláé wal injil eléyìí tí Ọlọ́run fún Ànábì Ìsá alayhi salam eléyìí tí wọ́n ń pè ní májẹ̀mú tuntun wal zabur zabura eléyìí tí Ọlọ́run Ọba tó fún Ànábì Dawud alayhi salam Ọlọ́run tó sọ fún wa nípa suhufu Ibrahim tírà tó ń fún Ànábì Ibrahim ó sì tún sọ fún wa nípa suhufu Musa tíra tó ń fa nàbì Musa alayhi salam má gbàgbé gáyé bí mo ti ṣe wí ṣáájú o ọ ń bẹ nínú àwọn tíra ọlọ́run tọ́lọ́ ń sọ̀kalẹ̀ eléyìí tọ́lọ́ wọn bọ̀ dárúkọ wọn fún wa nítorí pé ọlọ́run bá ní àwọn àwé eléyìí tó ṣe pọ̀ sọ̀kalẹ̀ ẹnìkan ọ̀mà wọn kò dáyé bí wọ́n ti ṣe pọ̀ mà tí ìbá sọ ọlọ́run ọba ọ̀hún nìkan ọba mímá a sì mọ̀ pé sísọ̀ tọ́lọ́run ọba sọ àwọn tíra ìwọ̀nyí kalẹ̀ níṣẹ́ lọsọ wọn kalẹ̀ kí wọ́n lè bá jẹ́ ìkẹ́ wọ́n lè bá jẹ́ ìkẹ́ fáwọn wa torí pé lati ma láti mọ kí ni ìlànà kí ni ìlànà ìmọ̀tá sì ń wá nípa ìlànà yìí àǹbùkátà kó jẹ́ pátọ́dọ̀ ọlọ́wọ́n bá ní ó a bá wa dára wa ni kí a máa fi làákàyè wa ká máa fi mànà á rí i pé ó ní òdiwọ̀n abi tí fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ rẹ̀ mà ìwọ̀n bá ìní làákà ilé dámà nínú tó wúlò ìwọ̀n bá ní làákà ilé mà nínú tó ṣe pé ó burú ó lè ṣe ní léṣe. bákan náà lọ́pọ̀lọpọ̀ ọgbà míì gan ìwọ̀n bá ní làákà ilé mà nípa kíni ìyàtọ̀ tó wà láàrin tí nini lára àti tí ṣe ní láǹfààní. làákà ọmọ ènìyàn ìfẹ́kùfẹ́ a máa borí rẹ̀ ìfẹ́kùfẹ́ ọkàn a máa borí rẹ̀ ńgbà mí ìfẹ́kùfẹ́ ọkàn a máa mú fojú ọ̀nà sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà bẹ́ẹ̀ ni ibi tí ọkàn àtẹ̀mí bá sì sì sí a máa lapa lórí làákàyè lọ́pọ̀lọpọ̀ gbà ìfẹ́ ẹnu ńkọ́ òun náà gbẹ̀yìn níbi ṣíṣí làákàyè darí tọ́ba wa jẹ́ pé làákàyè wa lọ́lọ́wọ́n bá bá ní ká máa tara rẹ̀ mànà ni òun ò ní sọ tírà kankan kalẹ̀ dájúdájú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọba ṣìnà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọba máa fìgbẹ́ sọ́nà ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọba ya fọ́jú nídìí ìmọ̀ nípa kílẹ̀ tọ́ ọlọ́run ọba gan lórí wa eléyìí ló fà á ló fi jẹ́ pé ọgbọ́n ọlọ́run ọba tó dópin ó dá lórí pé òun ó sọ tírà kalẹ̀ fún wa òun á sọ tírà yìí kalẹ̀ fáwọn ẹni tó ń sàlẹ́sà nínú àwọn àránṣẹ́ òun torí kí wọ́n lè máa ṣàlàyé fún àwọn èèyàn nǹkan tí àwọn tíra yìí kó sínú àti àwọn àdájọ́ tó ń bẹ nínú àwọn tíra yìí tó jẹ́ ìdájọ́ òdodo àwọn àdájọ́ tó ṣe wípé kò sí ojúsàájú nínú rẹ̀ wọ́n tún máa ṣàlàyé fún wa kí ni àwọn àṣẹ tó lọ́wọ́ bá fi pa wá láwọn àṣẹ tó ṣe pé títẹ̀lé wọn yóò jẹ́ kára ń fà ní láyé àti lọ́la kìyàmà wọ́n sì tún máa ṣàlàyé fún wa nínú àwọn tírà yìí kí ni àwọn àṣẹ ọlọ́run kí sì ni àwọn nǹkan tó lọ́wọ́ bá ní ká má ṣe àwọn nǹkan tó ṣe pé téèyàn bá mójútó wọn wọ́n ti tó láti ṣe àtúnṣe ìgbésí ayé ọmọnìyàn ọlọ́run bá ń sọ fún wa nípa kí lòun sọ fún bàbá ńlá wa anabi adam aleyhi salam ní ìgbà tí ọlọ́run ọba tó ní kó sọ̀kalẹ̀ kúrò lálùjánnà kó máa bọ̀ wá sílẹ̀ ayé ọlọ́ni fẹ́ imma ya'tiyannakum minni hudan faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun. ní ìgbà tí ìmọ̀nà tọ́ba wa bá yín látọ̀dọ̀ èmi ọlọ́run ẹnikẹ́ni nínú yín tó bá tẹ̀lé ìmọ̀nà mi kò ní sí ìbẹ̀rù fún kò sì ní sí ìbànújẹ́ fún pẹ̀lú àti ká tẹ̀lé tọ́lọ́run ìtọ́lọ́run sọ̀kalẹ̀ nínú àwọn tírà rẹ̀ kì í jẹ́ kẹ́rù ọba ni kì í sì sọ ẹni di ẹni tí ìbànújẹ́ tí ó máa ṣe. ọlọ́run bá tún ní ya bani ádámà imma ya'tiyannakum rusulun minkum yaqussuna alaykum ayati faman ittaqa wa aslaha fala khawfun alayhim wala hum eléyìí wá nínú suratul a'raf aya nígbà tí àyà alákọ̀ọ́kọ́ tá a kà nípa ti bàbá ńlá wa òun wá nínú suratul baqara àyà kejìdínlógójì nínú nínú àyà kejì yìí ọlọ́run ní ẹ̀yin ọmọ ádámà tí àwọn àránṣẹ́ mi bá wá bá yín àwọn àránṣẹ́ tó ṣe pé nu yín náà láti ṣẹ̀ṣá wọn tí wọ́n ń sìn sọ ọ́ fún yín tá ṣàlàyé ń tẹ́mi ọlọ́run sọ̀kalẹ̀ fún yín ẹnikẹ́ni tó bá fi lè páyà mi gẹ́gẹ́ bá àwọn tíra yín ó sì máa tọ́ka sí pé ẹ páyà mi ẹnikẹ́ni tó bá sì ṣe dáadáa gẹ́gẹ́ bí àwọn tíra tá a sọ kalẹ̀ fún wọn ti ṣe máa kọ́ yín ká ẹ ṣe dáadáa ẹnikẹ́ni tó bá tẹ̀ láwọn ọ̀sẹ̀ wọ̀nyí kò ní í jẹ́ni tí ìbẹ̀rù òsè ìbànújẹ́ òsì ní jẹ́ tiẹ̀ ẹni tó bá ń tẹ̀ láti ọlọ́run àwọn òní jẹ́ni tí ìbẹ̀rù ọ wà fún nítorí pé tọ́lọ́ ni wọ́n ń tẹ̀lé ìbànújẹ́ kan sì ní ṣe wọ́n torí wọn ò fìgbà kan yẹsẹ̀ kúrò lórí tọ́lọ́ àwọn tíra tọ́lọ́ wọn bá wá sọ̀kalẹ̀ wọ̀nyí báyìí a rí i pé àwọn tíra yìí wọ́n bẹ nínú wa ilé ìtòsí pé bọ́lá ti sọ̀kalẹ̀ náà lọ sẹ́kù ìyẹn àpèjúwe rẹ̀ ní alukur'an ah, a àmọ̀dúpẹ́ fọlọ́n o alukur'an yìí bọ́lá ti sọ̀kalẹ̀ lọ́wọ́ gọ́bọ̀n pàríyà kí bọ́lá ti sọ̀kalẹ̀ fanabi muhammad sallallahu alayhi wa sallam lọ́wọ́ tó bá jẹ́ pé òkú bá máa dìde ni ṣùgbọ́n òkú kàn é dìde má lẹ́yìn bá ti sìn tí bá ti sìn òkú ó tún ti jọ gbẹ̀dẹ̀ àlùkìyàmọ̀ nìyẹn nínú ìgbàgbọ́ àwọn èèyàn ìní pé ẹ téèyàn kan bá kú ó tún lè padà wá téèyàn kan bá kú ó lè padà wá ó lè dúró lẹ́yìn ògiri ó lè má wọlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó ti pò ń lọ padà wá kí ló dé tí ò wọlé kí ló dé tó dúró lẹ́yìn ògiri àbí kí ni ìtumọ̀ ká máa fẹ́ kọ́ taná fúnra wa lábẹ́ òfin ọlọ́run ẹni tó bá ti kú ti kú ó tún di lọ́la gbẹ̀ndà kìyàmù àṣẹ pọ́ùn òun ló máa ń gbé àwọ̀ ẹni tó ti kú wọ̀ tí ó wà wà láwòrán rẹ̀ yóò máa sọ̀rọ̀ pẹ̀lú ohùn rẹ̀ yóò máa ṣèṣe pòun náà ni ẹni tó bá ti kú ti kú kò tún ní padà wá ó wá ní odijọ́ gbẹ̀ndà kìyàmà tó lọ́wọ́ gbé wa dìde fún ìṣirò ó wá nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wípé ana awwalu man tanshaqqu anhu al-ardu yawma al-qiyamah èmi là kọ́kọ́ ẹni tí lọ́ọ́ kọ́kọ́ lanu fún tí ó jáde kó nu sàárì rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyam ìyẹn ni pé tó bá jẹ́ pé máa ṣẹlẹ̀ ni àmọ́ kò lè ṣẹlẹ̀ pàànàbí sallallahu alaihi wasallam wá padà wá àwa mùsùlùmí tá a wá dé gbẹ̀yìn àwa ń bi léèrè àwọn ọmọ ìyá ànábì àwọn sàhábà wà àwọn sàhábà wà àwọn làwọn ẹni tí wọ́n bá ànábì lò gbà wọ́n sì wá gba ànábì gbọ́ wọn á kú lórí ìgbàgbọ́ òdodo yìí àwọn náà ń pè ní ọ̀sáàbù nàbí sallallahu alayhi wa sallam àwọn sàhábà nìyẹn ṣùgbọ́n àwa ń tiwa táwọn ọ̀rá nàbí àwọn àti àdégbẹ̀yìn tó ṣe pé ìrọ̀lẹ́rọ̀lẹ́ la tó dé tá a sì gbà bí à ń tẹ̀lé bí ẹni ní bẹ́ẹ̀ wájú là ọláwà ni ọmọ yòówù àwátá jẹ́ ọmọ ìyá ànábì sallallahu alaihi wa sallam tó ṣe yí pé àwọn òrà ànábì ṣùgbọ́n àgbà ànábì gbọ́ tábàárì káípa ànábì wàá dé àwọn ànábì alukurani ṣé ṣe fílẹ̀ náà lọ́wọ́ ànábì bá sọ pé ni àdúpẹ́ o tọ́lọ̀ ń ṣe wá ní mùsùlùmí balukurani ti ṣe sọ̀kalẹ̀ náà ní dòní sọmọ pé torí ẹ̀ tó bá ní ẹ bá ní ké àyọkà nínú alukur'an àti ẹ̀fẹ́ gbọ́ alukur'an lẹ́nu yín wọ́n á rí pẹ́ni tó ké yọ bẹ̀rẹ̀ pẹ̀lú a'udhu lẹ́hìn ní shaitanir rọ̀jì bisimilahi rahman rahim alẹ́ mi tọrọ kẹ́yì fẹ́fẹ́ fa'ala rọ́bù kẹ́bi ashabil fil alẹ́ alam yaj'al kaydahum fi tadlil wa arsala alayhim tayran ababil. ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ẹni tí ò gbéde lárúbáwá tí ń gbọ́ téèyàn ń ka kí ó báyìí yóò máa yà á lẹ́nu pé bóòlù ẹsẹ̀ máa ti bàbá yín tí ti yà á yín kà yóò máa yà á lẹ́nu pé sèǹtẹ́ èmi ọ̀mà kò túmọ̀ sí pé ẹlòmíà ọ̀mà nípa rẹ̀ ṣùgbọ́n bá alukurani ti ṣe rí èdè tọ́lọ́run fi sọ kalẹ̀ orí bẹ́ẹ̀ náà lọ́wà àyípadà ọba kò yí padà lórí bọ́lọ̀ ti ṣe sọ kalẹ̀ nígbà tí wọ́n bá wá ké tán ìwọ náà máa ṣàkíyèsí pé bí wọ́n ṣe ń kí torí pọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní yàtọ̀ sí ń sọ èdè kódà tó bá fẹ́ kí àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam wọn kì í lo tajwid ń bẹ ṣùgbọ́n alukur'ani yìí àfi ká ma tajwid pẹ̀lú ẹ̀ á ma tajwid pẹ̀lú rẹ̀ láti ké ìwà lè má mú tó ní tajwid ọjà bó bá ṣe wù ọ́ ló lè kí alukur'ani àbí ta lẹni tó tú láti tún tún ọkọ ní kíw lẹ́yìn tó ti kọ́ kíw tán lọ́dọ̀ àbá rẹ̀ ah gbogbo àwọn èdè yìí èdè ẹni tí ò níta ọba mọ ọmọ náà ni pọmọnù rẹ bá sì mọ òun mọ nù torí rẹ tẹsíwéèdù pàtàkì ọgbọn tó lọ sọ ni òní wọrọ tẹlẹ Al-Qur'ana tartila wọn máa kí alukur'ani tófin tófin ni òfin tó mú wa ìlọ ọmọ ká ọmọ ká alukur'ani bẹ́ẹ̀ lẹ́sẹẹsẹ lẹ́sẹẹsẹ pẹ̀lú òfin bó ti ṣe wá pé àmà ké ibi tí mò ń lọ ni pé ńgbà tí wọn bá kí alukur'ani yìí tán ẹni tó gbéde lárúbáwò túmọ̀ nǹkan ẹ̀ka yẹn fún mi ẹ túmọ̀ nǹkan ẹ̀ka yẹn fún mi ẹni tó sì kà tó ń bá mà tó máa ń tó ké yóò túmọ̀ yóò ṣàlàyé ìtumọ̀ rẹ̀ fún yóò ṣe àlàyé ìtumọ̀ rẹ̀ fún wọn náà bá ní a mo gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba yìí o ìtọ́lọ̀ ń sọ́n bíi kó yé mi ọ̀rọ̀ adé alukur'ani yẹn eléyìí tá a kà lédè lárúbá alukur'ani eléyìí tá a túmọ̀ sí yorùbá tá a túmọ̀ sí english tá a túmọ̀ sí french tá a túmọ̀ sí gbogbo àwọn ìdílé ayé bíi haúsá bíi yíbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí ìsà alukur'ani kò sì lè di alukur'ani láéláé kìí ṣe alukur'ani kò sì lè di alukur'ani láéláé àlàyé ìtumọ̀ alukur'ani ta kéèyàn àlàyé ìtumọ̀ alukur'ani ta kéèyàn so eléyìí fi hàn pé alukur'an ó ń bẹ in its original form gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ̀kalẹ̀ gan-an gẹ́lẹ́ kò sí àyípadà kàtọ́ba eléyìí jẹ́ àpèjúwe kan nínú àwọn tírà tọ́lọ́ sọ̀kalẹ̀ ọ̀ ń bẹ nínú wọn eléyìí tó sẹ́kù lórí bọ́lọ̀ ti sọ kalẹ̀ ṣùgbọ́n àwọn tíra yòókù wọn ò sí lórí àwòrán bọ́lọ̀ ti sọ wọn kalẹ̀ nítorí pé gbogbo tíra kọ̀ọ̀kan níṣẹ́ lọ́lọ́run máa ń sọ kalẹ̀ léde ànábì tọ́lọ̀ ń fi rán gbogbo tíra kọ̀ọ̀kan níṣẹ́ lọ́lọ́run máa ń sọ wọn kalẹ̀ léde àwọn ànábì tó fi rán àwọn àwé tó wá wà lọ́wọ́ àwọn èèyàn lónìí léyìí tó ṣe pé wọ́n ń kà lórúkọ pé ìwé ọlọ́ọ̀ náà ni ìwé mímọ́ náà ni á rí i pé gbogbo àwọn àwé yìí o wọn ò sí lórí èdè àwọn ànábì tọ́lọ̀ ń fi rán níbo wá ni àwọn àpìlẹ̀ àwọn àwé yìí wà iṣẹ́ ńlá nà tó yẹ kémi pẹ̀lú rẹ̀ kájọ ṣèwádìí nípa rẹ̀ nígbà tí a bá wo àtàwòrán eléyìí tọ́lọ̀ ń fa ànábì Musa alayhi salam á rí wípé èdè ànábì Musa òun náà ni èdè Ibraniya èdè àwọn Ibru bẹ́ẹ̀ náà lànàbì Isa alayhi salam tọ́lọ̀ ń fún ní al á rí pé dè wọn náà ní eboro ó yẹ kí gbogbo wa kájọ wá òríjínà kájọ wá òríjínà májẹ̀mú láéláé kájọ wá òríjínà májẹ̀mú tuntun torí pé ní ó fún wa láǹfààní àti mabi tí àwọn mistakes bá wà nínú àwọn meaning táwa ń kà torí translations là ń kà and translations can never be original torí ní sàn translate kò sí bá a ti lè gbé dè méjèèjì tó àṣìṣe ọwọ́ à ń bẹ̀ náà original làwọn àmọ̀ fi correct àwọn nǹkan tó bá wà nínú translation gẹ́gẹ́ bí àwọn àṣìṣe so eléyìí túmọ̀ sí pé àwọn tíra yẹn wọ́n pín sọ́nà méjì nípa bí wọ́n ti ṣe sẹ́kù ó ń bẹ nínú wọn ètò sẹ́kù bọ́lọ̀ ti ṣe sọ̀kalẹ̀ ìyẹn alukur'an ó sì ń bẹ nínú wọn eléyìí tó ṣe pé àyípadà ó ṣe é ṣe kó ti wọnú ẹ̀ látàrí translation torí translation téèyàn bá jẹ́ni tó máa ń translate ìwé ẹ rí i pé ẹ̀ ń gbìyànjú ni kò síbẹ̀ sí lè translate ìwé tí ó reflect the original so eléyìí jẹba. So, tọ ibi tó ti mọ ìyàtọ̀ eléyìí ni pé ó lè dúró kó ṣe Allahu akbar níbi tó ti fẹ́ ṣe sọ̀láàtì kó wá lọ fẹ́ kí fatiha yìí pé mo bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba aláàánú jùlọ aládìpẹ̀lẹ́ ẹ̀san rere gbogbo ẹ̀yìn tí ọlọ́run ọba ní í ṣe ọba gbogbo àgbáńlá yìí ọ̀n tanra rẹ̀ jẹnu òtí kì fatiha òtí kì fatiha ṣebí màsìkì àti tèmi náà ni pé báàbá ti ma fatiha kéléde lárúbáwá àti ìṣẹ́tàn fẹ́ ṣe sọ̀láàtì Allahu akbar.

tó ṣe pé àwọn orígun ìgbàgbọ́ òdodo táǹtí ń ṣàlàyé rẹ̀ látijọ́ mélòó yìí tó ń bẹ lára tiwọn àwọn tí wọ́n gbogbo tírà Ọlọ́run ọba tó sọ̀kalẹ̀ ìní wọ́n gbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gba gbogbo ránṣẹ́ Ọlọ́run ọba tó lọrán tí wọ́n gbà wọ́n gbọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ní ìgbàgbọ́ sí gbogbo tírà Ọlọ́run ọba tó lọ sọ̀kalẹ̀ ẹ dákun tala lè mú lọ́tà nínú àwọn ẹni tó lọ ránṣẹ́ tala lè mú lọ́rẹ̀ nínú àwọn ẹni tó lọ ránṣẹ́ gbogbo wọn la gbọ́dọ̀ mú ní tiwa gbogbo wọn la gbọ́dọ̀ kà torí pọ́ lọ́wọ́n ọba lọ́sẹ̀ sàwọn bóyá lèmi oṣù wa sọ pé tẹni báyìí mọ̀ gbà ìgbà tẹni báyìí torí ẹ̀ gbogbo tíra tọ́lọ́ ń sọ̀kalẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo gbàgbọ́ gẹ́gẹ́ bọ́lá ń ṣe ròyìn wọn nínú suratul baqara tó ní amana ar-rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi ọlọ́ni ìránṣẹ́ ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó ní ìgbàgbọ́ sí ń tọ́lọ́ ń sọ̀kalẹ̀ sí ìyẹn al ntọ́lọ́n sọ̀kalẹ̀ fún tọ́ pátọ̀dọ̀ ọlọ́run ló ti wá ó nígbàgbọ́ sí àwọn olùgbàgbọ́ òdodo náà sì nígbàgbọ́ sí oníkálukú wọn ló ní ìgbàgbọ́ sọ́lọ̀ àtàwọn màláíkà rẹ̀ àtàwọn àtìrà rẹ̀ àtàwọn aránṣẹ́ rẹ̀ Allahu akbar báwa ti rí nù gbogbo mùsùlùmí pátápátá gbogbo tírà tọ́lọ́n sọ̀kalẹ̀ wọn gbọ́dọ̀ gbàgbọ́ wọn gbọ́dọ̀ gbàgbọ́ àwọn èèyàn oríṣi kejì àwọn náà làwọn ẹni tí wọn àwọn àwọn jẹ́ kèfèrí àwọn jẹ́ kèfèrí gbogbo àwọn ọgbà kankan gbọ́ nínú wọn àwọn kèfèrí àtàwọn ọ̀sẹ̀bọ nù kọ́lọ́ mọ́ yà wọn kèfèrí kọ́ mọ́ yà wọn lọ́sẹ̀bọ àwọn ọgbà kankan gbọ́ ń bẹ̀ wọ́n ní gbogbo wọn máa bára wọn lọ. ó sì ń bẹ nínú àwọn èèyàn tó ṣe yí pé àwọn ní ọ̀kan làwọn gbàgbọ́ àwọn ọgbà kan gbọ́ bí ẹni tó sọ yí pé òun gba májẹ̀mú láéláé gbọ́ òun ọ̀gbà májẹ̀mú tuntun gbọ́ àbẹ̀njọ́ sọ pé májẹ̀mú tuntun lòún gbàgbọ́ àbẹ́ni tó sọ pé májàmú láéláé àti tuntun ló ń gbàgbọ́ kó tẹ̀ mọ sọ̀rọ̀ alukurani rárá rárá létí òun sọ bẹ́ẹ̀ làwọn èèyàn rí láyé nísìn kí ló dé tó fi jẹ́ pé ẹgbà kan gbọ́ ẹgbà kan gbọ́ òfin ọlọ́run ọba òun náà sì ni pé ká gba gbogbo ẹ̀ gbọ́ ọlọ́run ni afatu'minuna bi ba'd al-kitab wa takfuruna bi ba'd fama jaza'u man yaf'alu dhalika minkum illa khizyun fil hayati ad-dunya wa yawma al-qiyamati yuradduna ila ashaddi al-'adhab

ìwọ náà gbàgbọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣe gbàgbọ́ àwọn mùsùlùmí gba gbogbo tíra tó lọ́n sọ̀kalẹ̀ gbọ́ wọn kì í fi epo bọyọ̀ gbogbo ẹ̀ pátá ni wọ́n gbàgbọ́ nítorí pé a lè jólùgbàgbọ́ òdodo àyàfi ká gba gbogbo ń tọ́lọ́wọ́n bá ní ká gbàgbọ́ gbọ́ ṣùgbọ́n ṣàkíyèsí òwò ọmọ ìyá mi mùsùlùmí nígbà tá a lọ gba gbogbo tíra gbọ́ kò túmọ̀ sí pé irú ìgbàgbọ́ tó ní sálù Qur'an iná lọ ní sí àwọn tíra tó síwájú yẹn ìgbàgbọ́ tó ní sí àwọn tíra tó síwájú òun náà ni ìgbàgbọ́ eléyìí tó ṣe wípé odindi ìgbàgbọ́ ni wàá ní ìgbàgbọ́ sáwọn tíra yẹn lódindi pé ọlọ́run ọba ní tíra kan tó sọ̀kalẹ̀ ó pè ní àtẹwúrọ̀ ọlọ́run sì ní tíra kan tó sọ̀kalẹ̀ ó pè ní al ó ní tíra kan tó sọ̀kalẹ̀ ó wa atayna dawuda zabura ọlọ́run ló fún dawuda ní zabura alayhi salam a ó ní ìgbàgbọ́ lódindi sáwọn tíra yìí pé bẹ́ẹ̀ ni ọlọ́run sọ tíra kan kalẹ̀ ṣùgbọ́n kì í wá ṣe pé ìgbàgbọ́ ìfọ́síwẹ́wẹ́ ń ló ní sáwọn tíra yẹn ìgbàgbọ́ díndí ń ló sí ìyẹn ni pé òní wa máa sí àwọn àwé yẹn ò kó wípé lórí báyìí ẹsẹ̀ báyìí ẹ̀ ọ́ wá ń bẹ̀ báyìí kò sí ní ta fẹ́ fi yàn ṣe ìgbàgbọ́ ló díndí lónìí sí àti pé àwọn àwé yẹn náà òríjìnà wọn náà dà kò sí kódà bó òríjìnà wọn ń bẹ odindi ìgbàgbọ́ lónìí sí pé lódodo ọlọ́run ní tíra kan Injila ó ní tíra kan tó Zabur ṣùgbọ́n alukur'an ó ní ìgbàgbọ́ sí ló dín díẹ̀ àti lẹ́fọ̀síwẹ́wẹ́ ọgbà pé ọlọ́run ọba ló sọ alukur'an kalẹ̀ àti pé alukur'an tó ọlọ́run ọba sọ kalẹ̀ yìí dandan ní kó gbàgbọ́ ó sì tẹ̀lé àwọn àṣẹ tó wà nínú rẹ̀ lẹ́fọ̀síwẹ́wẹ́ lọ́kọ̀ọ̀kan ìjèjì gbogbo tó wà nínú alukur'an ìwọ lọ́lọ́run bá wí ìwọ lọ́lọ́run bá wí kété tọ́mọ̀ tán ara rẹ jẹ nígbà àwọn lárúbáwá lọ bá wí kọ̀ wí nàìjíríà ẹ gbọ́rọ̀ ń bẹ́ wọ́n ti fẹ́ wà lìjẹ́ náà sí lárúbáwá wọ́ àbẹ́rẹ́ rí nǹkan mẹ́ lárúbáwá ń ṣe sọ́láàtì wọn náà ń ṣe sọ́láàtì àwọn aṣọ yìí pé àwọn òfin kan wà ó lárúbáwá lọ́ba wí kọ̀ bá so gbogbo oru eléyìn kò sí nínú nǹkan tó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí alukur'an mò ń tún rán ọ létí lẹ́ẹ̀kan sí ìgbàgbọ́ tó gbọ́dọ̀ ní sóun yóò jẹ́ odindi àtìlẹ́fọ̀sí wẹ́wẹ́ eléyìí tó túmọ̀ sí gbogbo ń tọ́ wá nínú rẹ̀ ọ gbọ́dọ̀ tẹ̀lé. alihamdulilayi rabbil alamin adúpẹ́ fún ọlọ́run ọba abẹ́lẹ̀ ọba kí ó ṣe àlékún ìdáyà fún ẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ láti ń ni á rí pé tó ọ̀rọ̀ tòní yìí wọ́n jẹ́ nǹkan tí ó kì díẹ̀ a sì pé gẹ́gẹ́ bí dáàbì pa alákèésí lórí ọ̀rọ̀ tó wà ń lẹ́yìn ni pé tò ẹ jẹ́ ká gbìyànjú ká kè sára torí pé gẹ́gẹ́ bí ká fi ká pa òwe gẹ́gẹ́ bí orúkọ iléeṣẹ́ yìí ẹ sọ pé iléeṣẹ́ ilé ayé kò tọ́ a sì rí pé ọ̀rọ̀ tí wọ́n bá wa sọ lórí náà tá lè jẹ́ ẹni tí ó kè sára lórí àdìpọ̀ òdodo ọ̀rọ̀ ni ṣùgbọ́n ìwọ má bẹ́ẹ̀ ẹni tó yẹ pé tò ara rẹ̀ ó kò ẹ̀sìn kan péré ni wọ́n mẹ́nu bà fún gbogbo ńlá káyọ̀ téèyàn bá lè fi ara balẹ̀ wòye sí ni mo sọ pé tó ká mọ̀jẹ̀ ni tí ara wo kò tọ́ torí pé àǹfààní ń bẹ fún wa torí pé tá a bá ti kú kù sáǹfààní kankan mọ́ nígbà tá a ti ń sẹ̀mí nìsín la láǹfààní láti lè ṣàtúnṣe àwọn kùjẹ̀kùjẹ́ wa ká tó lọ sí ibi ìbéèrè tí wọ́n fi sọwọ́ sí wa wọ́n ní pé nínú ìdánilẹ́kọ̀ọ́ tó ti gbájú wọ́n lẹ́jọ́ wa pé tó ọlọ́run àwọn òjíṣẹ́ ó sì rán ẹnì kọ̀ọ̀kan sáwọn ẹ̀yà rẹ̀ kọ̀ọ̀kan bákẹ́lẹ́ tó wá sọ lónìí pẹ̀tò ọlọ́run tó ń jíjẹ́ kọ̀ọ̀kan pẹ̀lú èdè àwọn èèyàn tó rán wọn sí wọ́n ní àwọn ẹ̀yà kọ̀ọ̀kan tẹ́ wá láwọn ọlọ́run àwọn òjíṣẹ́ wọn sí òun nígbà tẹ́ wá parí rẹ̀ nígbà ànábì sallallahu alaihi wasallam lónìí ànábì wa Muhammad sallallahu ọlọ́run sí gbogbo àgbà ńlá ayé pátápátá àwọn rí pé láyé lónìí tá a bá wòye sí dáadáa rí pé abala ètò ti àwọn tí wọ́n ní pé wọ́n sáwọn jọ wọn báwo la fẹ́ ṣe irú eléyìí bá ṣàlàyé ẹ̀. alhamdulilayi àkọ́kọ́ nínú nǹkan tí àlàyé rẹ̀ wà náà lélẹ̀ yẹn pé ìyàtọ̀ tó wà láàrin anabi muhammed sallallahu alayhi wa sallam àti àwọn tó ti síwájú nínú àwọn aránṣẹ́ ọlọ́run òun náà ni pé gbogbo anabi káàna anabi yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an-nasi kaffa àwọn anabi kọ̀ọ̀kan àwọn ọlọ́run rán sí dúdú ọ̀ràn sí funfun ìdí nìyí tó fi jẹ́ pé látòjú ayé ànábì sallallahu alaihi wasallam arákòjúwe Bilal ọmọ áfíríkà ni bákan náà rí Suhaib Romi, ọ̀kan náà ọmọ Rome nínú àwọn European ni ní àtòjú ayé ànábì sallallahu alaihi wasallam láti rí Salman al-Farisi tọjọ́ kan náà Persian tí èsì lárúbáwá ó túmọ̀ sí pé látòjú ayé ànábì ló ti hàn Islam gan tiẹ̀ ti náwó sí gbogbo ibi tí èsì lè lárúbáwá tí gbogbo wọn náà ti wọnú ẹ̀sìn Islam látòjú ayé ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n ànábì tó síwájú yẹn àrùkọ anabi Isa sáwọn pé jésù ọlọ́run ọba ara sáwọn ọmọ israẹl bẹ́ẹ̀ náà là anabi musa ọlọ́run rọ́nà sáwọn ọmọ israẹl ṣùgbọ́n ní tó bá ti ń kan nínú àwọn ẹ̀sìn tó ti síwájú yẹn ẹlẹ́sìn yẹn náà là á máa kó ṣe pé kì sọmọ israẹl tó alhamdulilayi rọ̀bẹ̀ adúpẹ́ fún ọlọ́run ni torí àsìkò wa ìbéèrè pọ̀ ńlẹ̀ ṣùgbọ́n tó kájú kọ́ kọ́lọ̀ bá sọ wájú ọ̀la lọ kọ́lọ̀ sí ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh